gbogbo ọmọ ló jẹ̀bú ẹ wá gbà ó èmi mo rí kí àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ ìjẹ̀bú ọmọ rere nìwà o ọmọdúnmọdé o ìjẹ̀bú ńlẹ̀ ọmọ àwùjalẹ̀ ọmọdúnmọ́sùn pẹ̀lú ẹ̀jẹ̀ ìjẹ̀bú ọmọ aládìyẹ ògògò mọ́gà ọmọdìyẹ lókùn nílé yín àròrokùn àròradìyẹ òun ṣe ni ọ̀yọ̀ yáyá o ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́ ohun tó ń ṣe ni òkúlé pa ni ọmọ ààrẹ mọ̀mọ́ roko mo roko tẹ̀yẹ́ sí i ti lọ ilẹ̀ ọmọ mo níṣu nílé n ò lọ́bẹ̀ n ò lọ́bẹ̀ n ò lọ́bẹ̀ ọbẹ̀ tó bẹ̀ nílé òhò mọ́lé bàbá tó bẹ́yìn lọ́mọ ìjẹ̀bú tó bá wù jẹ̀bú ọ̀wẹ̀ ní ẹ̀ ní wíníwíní wíníwíní wíníwíní wíníwíní tó bá wù jẹ̀bú ọ̀wẹ̀ ní wíníwíní bá wù Ìjẹ̀bú àfẹni rẹ̀ tó kù sọ́dọ̀ Agẹmọ ọmọ alágẹmọ mẹ́ẹ̀ẹ́dínlógún ẹ̀ mọ́ bọ̀ lọ́dọ̀ mi ẹ̀ mọ́ fi wé lọ́wọ́ orin mi Ìjẹ̀bú ooo gbogbo Ìjẹ̀bú tí mo wọn ló ní owó lọ́wọ́ owó Ìjẹ̀bú mo fẹ́ wọn fẹ́ pé e wọn Ìjẹ̀bú ooo ọmọ olówó sẹ̀ǹbáyé ọmọ ọmọ olówó sẹ̀ǹbáyé náà pokí bàbá tó bẹ́yìn lọ́wọ́ ẹ mọ́ fi wé lọ́wọ́ orin mi ìran bàbá yín náà kọ́kọ́ náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó dọ́tọ̀ lówó ọ̀hún pọ̀ sí nílé yín owó ọ̀hún lódòwó ẹrú lódòwó ọmọ ilé ọmọ ẹlẹ́yìn ìkúlẹ̀ àdéhùre òsàgẹ́dà bí onílé yìí ni wọ́n fi pé ìtọ̀ jẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ jẹ̀bú owó ìdúró jẹ̀bú owó gíga jẹ̀bú owó ìrìn jẹ̀bú owó gbogbo ìjẹ̀bú tí mo mọ̀ ló ní owó lọ́wọ́ owó jẹ̀bú mo fẹ́ wọn ò fẹ́ pé èèwọ̀n. E, e, e ìjẹ̀bú ńlá ọmọ eré ní ìwà ìjẹ̀bú o ìjẹ̀bú ò ní dàrú o kò ní bàjẹ́ o ẹ ò ní relẹ̀ ẹ sì mọ gani ìmísí eléwìrè ìyá ya sílífà.